ẹ káàbọ̀ padà ìròyìn sì tẹ̀síwájú bí ẹ̀yin bá ní ohun kan tí ẹ fẹ́ fi tó wa létí ní tẹlifíṣàn Orísun ẹ pè nọ́mbà tó ń bẹ ní ìsàlẹ̀ móhùnmáwòrán yín tàbí kí ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí nọ́mbà náà bákan náà bí ẹ bá fẹ́ wo àwọn àtúnwò àwọn ìròyìn wa ọlọ́kanòjọ̀kan ẹ tẹ̀lé wa lórí gbogbo àwọn ẹ̀rọ ayélujára wa at Orísun TV bákan náà lórí YouTube ẹ tún lè wo ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn wa èyí tó ti lọ àti èyí tí ẹ̀ ń wò lọ́wọ́ bákan náà ajú wa ṣe ìròyìn sì ń tẹ̀ síwájú ẹ ṣé púpọ̀ oníṣòwò tó jẹ́ pàràkòyí oníṣòwò kan ní orílẹ̀-èdè nàìjíríà ọ̀túnba adéjàre ti gbóríyìn fún ààrẹ orílẹ̀-èdè yìí muhammadu buhari fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe àti bí wọ́n ti fagilé òfin kónílé-ó-gbélé eléyìí tí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ti ń bẹ nínú rẹ̀ ní ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn kí olúkúlùkù lè ráyè jáde tí wọ́n sì ṣe ọ̀nà òfin mìíràn láti dènà ìtànkálẹ̀ àrùn búburú kòrónà ọ̀túnba adéjàre adégbèrò ló sọ eléyìí di mímọ̀ nígbà tó bá àwọn akòròyìn sọ̀rọ̀ ó ní ìgbésẹ̀ ààrẹ yìí yóò ṣẹ́gun àìlọsíwájú àti àìtẹ̀síwájú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ọ̀túnba adéjàre ló sọ wípé ìgbésẹ̀ fífagilé òfin kónílégbélé yìí ó jẹ́ èyí tí ó dára púpọ̀ èyí tí ó sì túmọ̀ sí wípé àrùn covid-19 yìí kì yóò pa àwọn tí kò lókun ní àwùjọ ó sì sọ wípé bí okun àti agbára bá ń bẹ dandan ni kí àwọn ènìyàn tún ní okun láti borí àrùn covid-19 àmọ́ bí ebi ọ̀gàjà fọwọ́ mẹ́kẹ́ bá ń pa àwọn ènìyàn wọ̀nyí ó ṣeé ṣe kí wọ́n má láàyè kí wọ́n sì má ní okun tó eléyìí tí ó lè borí àrùn búburú náà bí ó bá ṣe kọ́rọ́ sí wọn lára. Ọ̀gbẹ́ni Adégbènró sọ wípé èyí ni àwọn ọmọ orílẹ̀-èdè Sweden pẹ̀lú ṣe lọ́wọ́lọ́wọ́ tí orílẹ̀-èdè Nàìjíríà sì gbà láti ṣe àmúlò nínú rẹ̀. Ó sọ wípé àwọn ènìyàn yóò kó àrùn covid-19 yìí bí wọn kò bá tẹ̀lé òfin àti ìlànà tí ìjọba tí ó là kalẹ̀ ó wá ní ju gbogbo rẹ̀ lọ orílẹ̀-èdè nàìjíríà gbọ́dọ̀ ṣèrè dájú wípé wọ́n ṣe àmúlò ohun gbogbo tí yóò tún mú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí gbèrú sí i àti wípé gbogbo àwọn ènìyàn ni wọ́n gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba ọ̀túnba yìí tún sọ wípé ìgbésẹ̀ yìí ni yóò mú kí àwọn ènìyàn gbáradì láti ṣe ohun tí ó bá máa gbà láti dẹkùn ìtànkálẹ̀ àrùn covid-19 ó sọ wípé tí òun náà bá wà ní ipò ààrẹ muhammadu buhari ìgbésẹ̀ tí ààrẹ muhammadu buhari gbé òun ni òun pẹ̀lú yóò gbé ọ̀túnba adégbèrò sọ wípé orílẹ̀-èdè nàìjíríà kò ní ọ̀rọ̀ púpọ̀ láti ṣe ajé ilẹ̀ náà mọ́ àti wípé kò sí ọ̀nà tí ìjọba fi lè bọ́ gbogbo àwọn tí ebi ń pa ní àwùjọ lẹ́ẹ̀kan náà ó ní lẹ́yìn ìgbà tí wọn kò tí ì rí àrídájú bí wọ́n ṣe lè kojú àrùn covid-19 yìí àti ebi lápapọ̀ lẹ́ẹ̀kan náà ó ní ìgbésẹ̀ tí ààrẹ muhammadu buhari yìí gbé nìkan ní ọ̀nà tí wọ́n lè lò ó sọ wípé kí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà rí dájú wípé wọ́n ń tẹ̀lé òfin tí ó rọ̀ mọ́ àrùn covid-19 nípa lílo ìbòmú kí wọ́n tó jáde ọ̀gbẹ́ni adégbèrò sọ wípé iléeṣẹ́ àyẹ̀wò ní kí ìjọba rí wípé wọ́n pèsè kí iléeṣẹ́ àyẹ̀wò yìí sì tún wà ní àwọn ààlà tó ń ti ibodè ìpínlẹ̀ kan sí ìpínlẹ̀ kejì láti rí wípé gbogbo àwọn awakọ̀ ohun èlò oúnjẹ tí wọ́n máa ń ti inú ìlú kan wọ ìlú kejì ni wọ́n ń ṣe àyẹ̀wò àrùn kòrónà fún kí wọ́n tó gbà wọ́n láàyè láti wọ ilé wa. akọ̀wé àgbà ní ilẹ̀ Àbújá tí orúkọ rẹ̀ ń jẹ́ ọ̀gbẹ́ni Gbẹ̀ngà Gíwá ti gbóríyìn fún ààrẹ Muhammadu Buhari nípa fífi ọ̀mọ̀wé Ibrahim Agboola Gàmbàrí ṣe olórí àwọn òṣìṣẹ́ wípé ẹni tó tọ́ tó sì yẹ òní wọ́n yàn sí ipò náà ọ̀gbẹ́ni Gbẹ́ngà Gíwá sọ wípé akọ̀wé Ibrahim Agboola Gàmbàrí ọ̀rẹ́ òun àgbà tí òun yóò sì máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ní gbogbo gbà ni ó sọ wípé akọ̀wé Gàmbàrí ọ̀hún jẹ́ ọkùnrin tí kò mọ òun rí àmọ́ tí ó pèsè àyè bí òun yóò ṣe di ńlá ní iléeṣẹ́ ìwé kíkọ tí òun sì wà di ọjọ́ tòní ọ̀gbẹ́ni gbẹ̀ngà sọ wípé òun tẹ ìwé kan jáde ní ọdún 2017 èyí tí àkọlé rẹ̀ ń jẹ́ the march of democracy in nigeria votes behind the figures from the five general election from 1999 to 2015 ó sọ wípé akọ̀wé gàǹbàrí ni ó kọ àsọtẹ́lẹ̀ ìwé náà ó sì wípé nínú àtẹ̀jáde òun ni òun ti gbóríyìn fún iṣẹ́ takuntakun tí akọ̀wé gàǹbàrí ṣe láti lè jẹ́ kí àtẹ̀jáde ìwé náà yọrí sí ayọ̀ ọ̀gbẹ́ni Gíwá sọ wípé ìgbà kan péré ni òun ti fi ojú rí akọ̀wé Gàmbàrí ní ilé ayé òun èyí tí ń ṣe oṣù kẹta ní ọdún 2014 ó ní nígbà tí òun béèrè fún àtìlẹ́yìn akọ̀wé Gàmbàrí lórí àtẹ̀jáde ìwé òun òun rò wípé yóò fún òun ní èsì tí yóò burú ṣùgbọ́n tí kò rí bẹ́ẹ̀ rárá tí akọ̀wé Gàǹbàrí sì fún òun ní nọ́mbà ẹ̀rọ àgbéléwò rẹ̀ wípé kí òun pe òun nígbàkúgbà tí òun bá nílò ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ òun léyìí tí ó sì dáhùn lóhùn láìsí àní-àní ọ̀gbẹ́ni Gẹ́wà sọ wípé awuyewuye àwọn ará ìlú lórí ìyànsípò akọ̀wé Gàǹbàrí nípa fífi ewu orí gún ipò tí ó ní ṣe ló sì sọ wípé ọjọ́ orí kò ní ohunkóhun ṣe pẹ̀lú ṣíṣe iṣẹ́ eléyìí tí ó tọ́ sí ẹni lórí ìṣèjọba ọ̀gbẹ́ni gíwá tún sọ wípé àìmọye àwọn ẹni tí ọjọ́ kò tí ì lọ lórí wọn tí wọ́n sì wà ní ipò pàtàkì láwùjọ tí wọn kò sì dá ohun gidi kan ṣe tí wọ́n ń ṣe fún àwùjọ eléyìí tí wọ́n kàn jókòó kalẹ̀ láti ṣe ohun tó wù wọ́n ọ̀gbẹ́ni gíwá sọ wípé ó yẹ kí a gbóríyìn fún ààrẹ muhammadu buhari nípa wíwá ènìyàn pàtàkì ẹni yìí sí ipò titun eléyìí tí ààrẹ yan ẹni yìí sí ọ̀gbẹ́ni Gíwá wá ṣàdúrà fún akọ̀wé Ibrahim Agboola Gàmbàrí wípé Elédùmarè yóò dáàbò bò yóò sì tọ́ sọ́nà láti ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ ní ìdí iṣẹ́ náà tí wọ́n yàn án sí. Ilé ìgbìmọ̀ asòfin ilẹ̀ Nàìjíríà ti fọhùn sí ìpè láti ọ̀dọ̀ àwọn gómìnà láti pa àbá eléyìí tí ó wà lórí àjàkálẹ̀ àrùn eléyìí tí wọ́n dá láti sọ lásìkò yìí sẹ́gbẹ́ kan alága ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé lórí ìlúkoro ìròyìn àti àwọn ará ìlú aṣòfin Ajíbọ́lá Bashiru ló sọ eléyìí lórí ìtàkùn ayélujára Twitter rẹ̀ wípé àwọn gómìnà ọ̀hún kò tí ì kọ̀wé ṣọwọ́ sí ilé ìgbìmọ̀ aṣòfin lórí ọ̀rọ̀ ọ̀hún tí wọ́n ń pè fún ó ní ó yẹ kí àwọn gómìnà náà bá àwọn aṣòfin tó ṣojú ìpínlẹ̀ wọn sọ̀rọ̀ lórí àbá náà lẹ́yìn náà ni àwọn aṣòfin ọ̀hún yóò gbé ọ̀rọ̀ náà lọ sí inú ìpàdé ojú pé ẹsẹ̀ pèlè wọn bí a kò bá gbàgbé wípé agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Fẹ́mi Gbàjàbíàmílà ló gbé àbá kan tó ní ṣe pẹ̀lú àjàkálẹ̀ àrùn sílẹ̀ èyí tó wá láti ró àjọ NCDC lágbára tí wọ́n ń pè ní Control of Infectious Disease Bill 2020 tó sì ní àtìlẹ́yìn ọ̀pọ̀ àwọn aṣòfin tí ń mú ọ̀pọ̀ awuyewuye wá bẹ́ẹ̀ ni àbá náà ti kọjá kíkà àkọ́kọ́ àti ẹ̀kejì ìyẹn first reading and second reading nínú ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin bákan náà àbá kan tó tún fẹ́ jọ bẹ́ẹ̀ tí wọ́n ń pè ní National Health Emergency Bill èyí tí alága ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé tó ń rí sí ọ̀rọ̀ àjàkálẹ̀ àrùn àti ètò ìlera alábọ́dé aṣòfin Chukwuka Utazi ṣàtìlẹ́yìn fún ti kọjá kíkà àkọ́kọ́ àti ẹ̀kejì nínú ilé ìgbìmọ̀ aṣòfin àgbà àmọ́ nínú ìpàdé orí ẹ̀rọ ayélujára ti ẹgbẹ́ àwọn gómìnà ìyẹn Nigeria Governors Forum NGF ni wọ́n ti pè fún fífagilé àwọn àbá náà lásìkò yìí nígbà tí wọ́n jíròrò lórí àrùn covid-19 fún ìgbà kẹjọ aṣòfin àgbà ìyẹn aṣòfin Bashir sọ wípé kí àwọn gómìnà ọ̀hún gba ọ̀nà tó tọ́ lórí ọ̀rọ̀ yìí kí wọ́n sì ṣe ohun tó yẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà ti ń gbé ìgbésẹ̀ lórí àbá kíkó owó jọ fún ìdàgbàsókè ẹ̀ka ètò ìlera ilẹ̀ Nàìjíríà ìyẹn Advanced Health Care Development Fund Bill aṣòfin Sunday Onoo tó ń ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Cross River ló ṣàtìlẹ́yìn fún àbá náà bákan náà ní àbá láti dènà ìtànkálẹ̀ àti ìtọ́jú àrùn sickle cell disease eléyìí tí a mọ̀ sí SCD ti kọjá kíkà ẹlẹ́ẹ̀kejì ọ̀nà kọminú wípé ipò tí ẹ̀ka ètò ìlera wà kò kójú òṣùwọ̀n nítorí pé àwọn irinṣẹ́ àti ohun èlò tó yẹ kí ìjọba pèsè fún wọn ló ń jẹ wọ́n níyà aṣòfin ọ̀nà ní ipò tí àjọ elétò ìlera àgbáyé World Health Organization tú ẹ̀ka ètò ìlera Nàìjíríà sí jẹ́ ohun ìtìjú nítorí Nàìjíríà kò ṣe dáradára tó lórí ẹ̀ka náà ó tún ní ọ̀pọ̀ àwọn dókítà tí wọ́n ń wo àwọn àrùn tó lè pọnran kò tó àwọn mìíràn kò sì tún ṣiṣẹ́ wọn bó ṣe tọ́ ó ní nígbà mìíràn dókítà mẹ́rin péré ló máa máa ṣètọ́jú ẹgbẹ̀rún mẹ́wàá aláìsàn nígbà tí àwọn olùtọ́jú aláìsàn àti àwọn agbẹ̀bí mẹ́ẹ̀ẹ́dógún péré ni wọn yóò máa ṣàmójútó ẹgbẹ̀rún mẹ́wàá ará ìlú tó nílò ìtọ́jú lẹ́ẹ̀kan ṣoṣo ó tún ní àwọn dókítà ojú eyín àti àwọn tó máa ń fún àwọn aláìsàn lóògùn ìyẹn àwọn aláìsàn yìí ó sọ wípé ẹyọ kan ṣoṣo ni wọn yóò fi síbi tí ìtọ́jú ẹgbẹ̀rún mẹ́wàá ènìyàn ti nílò ìtọ́jú ẹ̀wẹ̀ bí àbá náà bá wá di ìbuwọ́lù tán ìdá kan owó orí tí àwọn iléeṣẹ́ bá ń san àti ìdá kan gbogbo owó tó bá ń wọlé ni yóò máa lọ sí ẹ̀ka náà èyí tí àwọn onímọ̀ nínú ètò ìlera yóò máa rí lò ẹ̀wẹ̀ àbá lórí àìsàn síkúsẹ̀ eléyìí tí ó jẹ́ fòníkú fọ̀làǹdìde òun náà ni aṣòfin Sam Egwu tó ń ṣojú apá àríwá ìpínlẹ̀ Ebonyi ṣàtìlẹ́yìn fún Egwu ìkọminú lórí ọwọ́ tí àìsàn ẹ̀jẹ̀ síkúsẹ̀ òfin pọ̀ sí ní ilẹ̀ nàìjíríà wípé kò tọ̀nà rárá tó sì jẹ́ ohun tó ṣe pagidi aṣòfin egu sọ wípé ìjábọ̀ àjọ elétò ìlera àgbáyé World Health Organization fi hàn wípé orílẹ̀-èdè nàìjíríà ló ní àìsàn fòníkú fọ̀láǹde eléyìí tó pọ̀ jù lọ eléyìí tí ó sì tó mílíọ̀nù ogójì ènìyàn ó ní ilẹ̀ nàìjíríà ló ń kojú rẹ̀ jùlọ lágbàáyé bí àwọn ọmọ tuntun tó wọ ẹgbẹ̀rún lọ́nà àádọ́jọ ìyẹn one hundred and fifty thousand babies ṣe ń wáyé pẹ̀lú àìsàn ẹ̀jẹ̀ yìí lára tó sì jẹ́ wípé ọ̀pọ̀ nínú wọn ló ń padà kú èyí tó ń jẹ́ kí àkọsílẹ̀ ikú èwe àti àwọn ọmọ jòjòló máa pọ̀ ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún lákòótán aṣòfin egbur ní àbá náà bí ó bá dòfin tán yóò gbé ojúṣe lé ìjọba àpapọ̀ lọ́wọ́ láti pagidínà bí ó ṣe ń pọ̀ sí ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n sì máa ṣe ìtọ́jú àwọn tó bá ní i àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n bá ti ń dé ni wọ́n sọ wípé wọn yóò máa san owó ibi ìyàsọ́tọ̀ tí wọ́n fẹ́ kó wọn sí fún odidi ọ̀sẹ̀ méjì bí wọ́n bá ti ń kó wọn padà sí orílẹ̀-èdè nàìjíríà tẹ́lẹ̀ owó ọkọ̀ bàálù tí yóò gbé wọn dé nìkan ni àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí ìjọba àpapọ̀ lọ ń kó wá láti ilẹ̀ òkèrè wálé ní láti san ìjọba ló máa ń san gbogbo owó tí wọ́n bá ń ná ní àwọn ibi ìyàsọ́tọ̀ tí wọ́n bá ń kó wọn dé sí fún ọ̀sẹ̀ méjì náà àmọ́ báyìí ìjọba àpapọ̀ ti sọ wípé orin ti yàtọ̀ ìlú náà sì ti yí sí ọ̀tún báyìí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí ìjọba àpapọ̀ ṣẹ̀ṣẹ̀ kó dé láti orílẹ̀-èdè United Arab Emirates àti ilẹ̀ United Kingdom tí wọ́n kó sí ìlú Àbújá àti ìlú èkó ni ìjọba ti ń tọ́jú oúnjẹ àti mímu wọn lọ́wọ́lọ́wọ́ àmọ́ ìjọba ti sọ wípé kò ní sáàyè fún irú rẹ̀ mọ́ láti ìsinsìnyí lọ nítorí àwọn ènìyàn náà ni yóò máa gbọ́ bùkátà ara wọn fúnra wọn ìlànà àti òfin tuntun yìí ni ìjọba ti fọwọ́ sí gbogbo iléeṣẹ́ aṣojú ilẹ̀ nàìjíríà tó wà ní àwọn orílẹ̀-èdè káàkiri wọ́n sì ti jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó tún gbèrò láti wálé mọ̀ ní kíákíá ìjọba sọ wípé àwọn gbé eléyìí kalẹ̀ látàrí bí agbára ikọ̀ tó ń rí sí ọ̀rọ̀ covid-19 kò ṣe ká a mọ́ òye ń fojú hàn wípé agbára ìjọba kò lè gbọ́ bùkátà àwọn ẹgbẹ̀rún mẹ́rin ọmọ nàìjíríà tó tún fẹ́ máa bọ̀ wá sílé ẹ̀wẹ̀ àwọn ọmọ nàìjíríà tó wà lórílẹ̀‐èdè thailand turkey àti kuwait ni wọ́n ti gbọ́ ìlànà tuntun náà báyìí nínú lẹ́tà tí iléeṣẹ́ aṣojú ilẹ̀ nàìjíríà tó wà ní bangkok thailand eléyìí tí wọ́n kọ tó sì ní ìbuwọ́ Nicholas Ukpoibi ló sọ wípé ọ̀kọ̀ọ̀kan àwọn tó ń padà bọ̀ wá sí ilé ni wọn yóò máa san ẹgbẹ̀rún lọ́nà mẹ́tàdínlọ́ọ̀ọ́dúnrún ó lé ẹgbẹ̀ta náírà ìyẹn two hundred and ninety-seven thousand six hundred fún ibi ìyàsọ́tọ̀ tí wọn yóò dé sí àti oúnjẹ ọ̀sẹ̀ méjì tí wọn yóò jẹ ní orílẹ̀-èdè yìí wọ́n wá fi lélẹ̀ wípé ẹnikẹ́ni nínú wọn tó bá kọ̀ láti san owó ọ̀hún kò ní wọ inú àwọn ọkọ̀ bàálù tó fẹ́ gbé wọn padà wá sí ilé láti ìgbà tí ìlànà náà ti wà nílẹ̀ ní àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí kò rí ibi gbà ìyẹn stranded nigerians ti bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀hónú hàn lórí rẹ̀ wọ́n ní báwo lẹni tí kò rí ibi gbà tí kò sì rí oúnjẹ jẹ yóò ṣe ríru owó báyìí san bí àwọn bá padà wálé wọ́n ní kàkà bẹ́ẹ̀ kí ìjọba má bá wọn wá àwọn ilé ìtura eléyìí tó gara rárá tí àwọn kò ní lè san owó rẹ̀. tó o bá a bá gbé àwòrán gẹ́gẹ́ ibì kan náà láà padà forí rẹ̀ sí ọ kò ní jù báyìí lọ fún ìròyìn wa ti sáà yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé ọmọ ní ìgbẹ̀yìn ọlá o ọmọ lára ọmọ lẹ̀yẹ yorùbá ní bá búni lẹ́yìn bá kò gbọ́ ṣe ọmọ ẹni ló máa ń sọ fún ni ẹ jẹ́ ká tọ́ àwọn ọmọ wa ká sì rí dájú wípé a fi ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó dára a fi hàn wọ́n kí wọ́n lè padà jẹ́ èèyàn pàtàkì lẹ́yìn wa ọ̀la àwọn ògo ọ̀la rèé ẹ̀já ṣe wọ́n dáadáa títò fún ma dìgbà míì táwọn máa fi eré àti àánú pàdé lórí akọ̀tún ìròyìn mẹ́wàá lórí Orísun orúkọ tèmi ni ṣògo rẹ̀ nìkejì àbíọ́nà ó dìgbà ọ̀hún.